ما كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاس ومن دان إن الجهاد لأقسام وأفضلها كلام حق لذي جور وسلطان كلام الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوك الله الحمد لله أدوك الله الحمد لله الله الحمد لله رب العالمين ọlọ́run tí ó pa wá lálẹ́ àná ó sì jí wá sí mọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí kìí ṣe gbogbo وكم من فتى يمسي ويصبح لاهيا وكم من فتى يمسي ويصبح لاهيا وقد نسجت أكفانه ولا يدري وقد نسجت أكفانه ولا يدري parí ètò bí ó ṣe wọ sàárè tí ó sì mọ̀. wàkàmì fàdáyò sí i. wáyé ṣubíhù láàyè. wáyé ṣubíhù láàyè. wọ́n ní ṣùgbọ́n tí a kò fà á. wọ́n á wà láyé bí. akífàánù wà wà láyé bí. wọ́n kọ́ nínú ṣìjà akífàánù. sì máa ń pè àsákèésí àbáwọ̀ mànẹ́bí adama ṣètọ́ ní àdéhùn rẹ̀ ọlọ́run mọ́jà wo sínú ẹni tí àdéhùn rẹ̀ ọ̀sẹ̀ lé lórí. àìmọye èèyàn wọn ni yóò sì bí wáyé mi sí wù yóò máa lọ láàárọ̀ yóò máa lọ lálẹ́ láàyè àkòsí wàhálà kankan ó ti wà dáadáa àkọ́dà yóò máa tó pé lóṣù báyìí àṣì nǹkan báyìí lọ́dún báyìí àṣì nǹkan báyìí wọ́pọ́ dínú sì jẹ́ ti àkìfàánù coaches méjì inú àwọn tí wọ́n ń darí agbábọ́ọ̀lù nàìjíríà Stephen Keshi kú báyìí ṣọ́ẹ́bù sì lọ ọ̀dọ̀ ó sì lọ ọkọ̀ condolence kíní message sẹ́ńtà rẹ̀ yà lọ́kọ̀ condolence message bẹ́ẹ̀ nìkan ṣọ́ẹ́bù wa wọlé ṣáájú Keshi ìrọ̀lẹ́ ẹjọ́ ọ̀hún lọ ọlọ́gbà Keshi kú ó sì wà lọ́wẹ́ ọkọ̀ condolence message tazia la ń pè nínú èdè lárúbáwá katazia condolence message ọkọ̀ ìṣòro tí ọ̀sán ọwọ́ apàdé ó délé náà lónà kú òun wá wọlé sáájú kẹ́sì tó pé mùsùlùmí lòun pé fòkú mùsùlùmí láre kẹ́sì ọ wà ní mọ́ṣúárì ó wá wọlé sáájú ẹ̀ àláìlà ah, ìmọ̀lá. sọ fún wa sallallahu alaihi wasallam pé tá bá fẹ́ sùn ká máa fẹ̀gbẹ́ ọ̀tún wa lélẹ̀ ká máa wá pé bísímìkàláhùnmà àmútu àyà bísímìkàláhùnmà ẹ̀jẹ̀ àwọn ẹgbẹ́ ìdẹ́mọ̀. bísímìkàláhùnmà àmútu wa àyà. àwọn afẹ́ sùn ànábì náà máa ṣe bẹ́ẹ̀ bá sallallahu ọfà ayé ń bẹ àṣàṣì ń bẹ àjẹ́ ń bẹ oṣó ń bẹ gbogbo ẹ̀rù wọn àwọn ọ̀ràn ń bẹ ṣùgbọ́n kí ni ànábì fi tákù wọn ìkánú rẹ̀ lónìí tàbá ti fẹ́ sùn lẹ́bi ni ọmọ ìdá púpọ̀ fún yóò kẹmọ wà pẹ̀lú àlọ́ aláfẹ́ bá fẹ́ sùn ẹ̀sìn máa kẹgbẹ́ ọ̀tọ̀ yín lélẹ̀ ẹ wá pé bísímẹ́kà làhùnmà ẹ̀já bíbẹ̀ àmútù àhàyà بسمك اللهم بسمك اللهم أموت أموت وأحيا وأحيا بسمك اللهم بسمك اللهم أموت أموت وأحيا gbogbo àwọn adájọ́ ọmọ kéwú ká dákẹ́ káwọn ìjẹ́mọ̀ òwe ká gbọ́ bá wọn. ọlọ́run jẹ́ aláàlúwáríkà ọ̀nẹ́bí ní tàbá ti wíbẹ̀ tàbá ti fẹ́ sùn tàbẹ̀gbẹ́ ọ̀tún sùn tọ́ ìyókù tó bá ṣẹ̀ lójú orun agbára wọ̀ ká mọ́ àwájí abára apá àti lójúbólẹ̀ abára apá ti fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ nǹkan mẹ́ta kan bẹ ànábì lọ́lọ́wọ́ níbi mùsùlùmí ọlọ́wọ́ níbi mùsùlùmí ní tá a bá fún nímọ̀ ń pẹ̀ kí wàá lọ́wọ́ fún àmọ̀ ń pẹ̀ sí wa báyìí ìyẹn tó wáyé pé ọlọ́wọ́ mú ìmọ̀ wá parẹ̀ pé ìmọ̀re bẹ́ẹ̀ ni sèrè ọlọ́wọ́ níbi a pé bájọ́ gbọ́dọ̀ kí á mọ̀ nǹkan bá bá bá ọlọ́wọ́ ọ̀ràn yẹn sí wa ó sì sọ ẹ̀tọ́ kankan ọ̀sọ́ kankan parẹ̀ so ìlú tí a bá sì sófin kọ̀sẹ́sẹ̀ kí wá ní tí ń bẹ tọ́lọ́hùn òfin rẹ̀ lílẹ̀ báyìí fún wa ẹlẹ́ẹ̀kejì ànìsíyánu anábìrin tó bá yẹ pé yẹn gbàgbé ìgbàgbé lè mùsùlùmí fi ṣe ọlọ́run níbi ẹgbẹ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní alistic rọ́ọ̀hà ní tó bá jẹ́ wípé èèyàn fẹ́ ṣe wọ́n wá fọ̀ sí ẹ̀ṣẹ̀ wọ́n lu agbára lé lórí agbára rẹ̀ ò sì ká wọn tọ́ba wá síbẹ̀ bísímíkà làhùnmà àmútù àyà yẹn ìtumọ̀ rẹ̀ ni pé tọ́ ọlọ́run bísímíkà lórí okọ̀ rẹ pẹ̀lú okọ̀ rẹ àmútù ni mo fẹ́ kú báyìí o wà áhàyà náà ni màá tóbi jí láàárọ̀ ọ̀la o àṣẹ agbára pípa àti yíyè ọwọ́ ta lọ́wọ́ sọ adébìnrin tẹ̀ bá kú sórí nǹkan báwọn tọ́ba kú pé àlọ́sùn ah, náà ni òjì tọ́ba rí báwọn wí má ta alàdìmọ̀ orí pé mùsùlùmí ló kú sínú àṣẹ anáwòmù oorun tá a sùn alẹ́mọ̀ òtátù ṣògbòrọ̀ ikú kékeré ni ẹ̀kọ́ àbàbà náà sì sọ fẹ́ ẹja fọrun dán dédé gbogbo tí máa ṣẹlẹ̀ sí ẹ̀tọ́ bá ti kú tán láti máa ṣẹlẹ̀ tí ẹ̀ bá ti sùn ìyàtọ̀ tí mẹ́ láàrin ikú àtọ́run ojú pé ikú èèyàn ní jí padà oorun èèyàn ó jí padà iná gbogbo kọ́kọ́rọ́ mọ́tò mi tá a máa wà máyà fóònù mi kẹ́nìkan mọ́lò kírẹ́dìtì mi tá a bá ti sùn nísìn sáàmẹ́ tó mú fóònù lẹ́gbẹ̀ẹ́ wa mọ́ sáàmẹ́ tó mú kọ́kọ́rọ́ mọ́tò wa mọ́ àwọn ọmọ mi àwọn bàbá máa ń sùn dáadáa ẹja sáré bí mọ́tò wọn jáde lọ kó tó dé àti yí kó tó jí àti dé so lànàbì fi sọ bẹ́ẹ̀ bọ́ ànàbì wa sọ́lọ́lá ọ̀sọ́là tá a bá wá jí tílẹ̀ mọ́ wa tọ́lọ̀ tó ní ká jí sílẹ̀ àlàyé báyìí ká wá wí pé kí ni o alhamdulilayi ẹja bẹ́ẹ̀ alali ahayana ba'adama amatana wá ilé ìnùṣúrù ẹtù gbọ́bọ̀ sẹ́rí pé ìtumọ̀ ẹ̀mí náà ní pé tọ̀ alhamdulillah ọpẹ́ ni fọ́lọ́hun alàlí ọba tó ti pé àhàyáná ó sọ wá dà láàyè báàdà mọ́ àmọ́ tàná lẹ́yìn ìgbà tó ti pa wá lálẹ́ àná wá ilé ìnùṣúrù ó ti kà pẹ́ láyé tó ọ̀dọ̀ rẹ̀ náà lápadà sí o sẹ́rí pé ìpani àti ìyé ní ọ̀dọ̀ ta lọ́wà ní abẹ́sùn sẹ́rí báwa mùsùlùmí a kú oríire pọ̀ wàláyé azim alhamdulilayi ala ní matil islam gbogbo àmọ̀ pé àlédá àkànṣe àlédá pàgbé báyìí àlédá sẹ̀gbé àlédá oorun sùn àlédá ẹnu yà àlédá tọ̀tọ̀ àlédá gbẹ̀yà àlédó jẹjẹ àlédó mímú àlédá sùsùn sùn àlédá jíjíjí. àfikọ́jẹ́ pé gbogbo ẹ̀hún ọwọ́ ta lọ́wọ́ o ìlà fi ń jẹ́ ẹrú ọlọ ẹrú kí ni ẹrú nítorí ẹ̀sìn ebi tó lówó ẹ̀ bá ní o ṣe ẹ̀ so ń ló fi jẹ́ pé oore ni fún wa láti jẹ́ ẹrú ọlọ́run anábì ní jọ́ sínú òun ìkánú jọ́ sínú òun dùn jùlọ ayé níjọ́ bá lo kálímà eru ló gbólóhùn ẹrú fún ẹrú ẹrú torí ọlọ́run máa da anábì pè ọlọ́run máa da pè ó kó pé yá ayọ́ anábì yù ó pé wà anábì yá ayọ́ rọ̀ṣúl ó pé òjíṣẹ́ ìwọ ọ̀rẹ́ mi ìwọ wá ní ah, ah, ah, bi من المسجد الحرام إلى المسجد الأقصى الذي masjid al-aqsa من barakna hawlahu سورة min أبي سبحان الله أنا suratul isra abi subhanallah anabi nínú òun dùn jọ náà ọlọ́run pè mí lẹ́rú rẹ̀ ah ọlọ́run pè mí lẹ́rú rẹ̀ ah mo dúpẹ́ o lóòótọ́ mo mọ̀ pẹ̀lú rẹ̀ níbi ṣùgbọ́n kò pé rí ní wàá mọ̀ wù mí kó pè mí ní ẹrú rẹ̀ ẹ wo bí yóò ṣèdùnmọ́ gbọ́ akọ́ pé mo lè ti ṣe presidential villa ní bóyá nu

kó o ṣe bọ́lọ́mbà ti ṣe ń lọ́nà tọ́lọ́mbà pè ní ha tọ́ba pè ní bí kò ṣe ó ti kùnà ẹ wọ̀ràn gidi lẹ́nu oorun dèdè orí tọ́lọ́mbà pè ní a tí wọ́n wá ní bí ni ó ti kùnà sábà pé àwa tí wàá múlò àtàgbẹ́ pé àtọ́ ọlọ́run a tó pé náà ni à ń pè yìí o làbí ń dàrú lójú àbí wọn kí wọn wọn ní ẹnìkan pé tí wọn fẹ́ fàyọ́ bẹ̀rẹ̀ pé ibi gbogbo ni mùsùlùmí ti lè mú ọgbọ́n jáde tí ó fi ṣẹ̀sìn ẹ̀ wọ́n ní ẹnìkan ó pàdé ọmọbìnrin kan wọ́n wá ní wọ́n á jọ sọ̀rọ̀ ọ̀fẹ́ wá ní òun ṣiṣẹ́ òun lọ bí iṣẹ́ wá ní gbọ́dọ̀ sí iṣẹ́ wá ní oil company ah inú ọkùnrin bá dùn pé ah òun mà sórí rè oil company ní obìnrin tí ń ṣiṣẹ́ lọ́ba fúlàdé ẹ̀sìn rẹ̀ lọ́ba wá ńgbà tí ó ti débẹ̀ ọba bá nú ẹkù bí jẹ́ ti máa fọ epo pupa táwọn ọba nú ẹkù fọ ọmọbìnrin yìí bọ́ọ̀lọ́ ti ń ṣe bọ́ọ̀lọ́ báyìí

so gbogbo wa pátá ẹrú ọlọ́run ni wa kò sí ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà bọ́m̀bì jẹ́ ẹrú ọlọ́run àwa ló pẹ́ fọlọ́run náà àlékún òkè ọlọ́run ìgẹ̀ ọlọ́run ọmọ bá ànábì sallallahu alaihi wasallam ànábì tọ́lọ́run ránṣẹ́ tó sì jíṣẹ́ pé ànábì ọ̀sàbùsí wa o tarakana nahnu ummata walal mahjatil bayda lẹ́yìn wa kan hàyà láyà sí gbogbo àyà ilà hàlẹ́kùn ànábì bá wa létí iná báyìí ó sì sọ adé tí àgbẹ̀ náà kò tó kù láàrin wọn ànábì bá wa ní òkùnkùn ó sì mú adé nù mọ́lẹ̀ arábì bá wà ní òṣìlẹ̀ ó sì fi á sínú mọ̀nà kó tó kó mẹ́ arábì wà ní orí ibú ó sì fi á sínú oríire kó tó kó mẹ́ débi pé anábì sọ pé à kò sí nǹkan kan ju pé kẹ́ ẹ pàdé mi láti jẹ́ náà lọ ìlà mẹ́ni àbà àfẹ́ tó bá lòun ọ̀fẹ́ bẹ́ẹ̀ wọ́n wá ní wà anábì ta ní ọ̀sán pé òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ wọ́n gbogbo ẹni ti sọ pé bí mo ṣe mú wá bẹ́ẹ̀ kọ́ lòun ó ṣe tẹ̀lé bá mi lòun ó ṣe ṣe sẹ́mọ̀ fọ́mọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ́nu abẹ ọlọ́run náà náà nù rẹ̀ anábì náà sọ́lá lọ́sọ́lá àti gbogbo àwọn tẹ́jọ sí wàhálà lórí ẹ̀sìn tẹ́sìn fi wá dìrọ̀rùn fáwọn báyìí àwọn tí ń ra ànábì lọ́wọ́ pẹ̀lú gbogbo tí wọ́n ní ẹni tó jẹ́ pé owó ló nínú wọn wọ́n fi rẹ̀ sí lọ́wọ́ ẹni tó jẹ́ pé agbára ló ní ó fi rẹ̀ sí lọ́wọ́ ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ló ń ní ó fi rẹ̀ sí lọ́wọ́ gbogbo ọlọ́run á ní gbogbo yín náà ní sọ ẹni olórí rẹ̀ ọlọ́run dákun àlékún ìkẹ́ ọlọ́run ìgbẹ́ ọlọ́run ọlọ́run jọba gbogbo àwọn àbúgbà bàbá wa ọlọ́mà sí dáadáa fún wa albara walwala albara walwala likeness and hatred ntafẹ́ treaty albara walwala likeness and hatred tábà lọ wo kálmà méjèèjì iná ló gbélé ayé dúró albara walwala i like this thing i hate this thing kò sí kẹta albara walwala. Wal mo fẹ́ ìfẹ́ kò sọgbọ́ta wá fẹ́ dà kò sí bọ́mọ ìyẹn ti fẹ́ ṣe láyé tí ò ní jẹ́ pé agbègbè méjèèjì náà lẹ àti líìdì gbogbo ìsẹ̀mí wa ibi iṣẹ́ wa ni o nínú ilé wa ni o ládùúgbò wa ni o nínú ẹbí wa ni o nínú ìjọ ni o nínú ìlú ni o mo fẹ́ ìfẹ́ orí agbọ̀nni méjèèjì náà láti líìdì ìlú láìka fáyì lóde ìmọ̀ ẹ̀ṣọ́gun láìkì àfáà yìí kí ló dé ológun ọ̀dá mo láìkì àfáà yìí kí ló dé kìí só ó máa sóògùn wọ́n sì láìkì ògùn mo láìkì àfáà yìí kí ló dé kìí sóògùn mo láìkì obìnrin náà àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin mo láìkì obìnrin kí ló dé ó máa gbọ́rọ̀ sí lẹ́nu mo hate obìnrin kí ló dé kìí gbọ́rọ̀ sí lẹ́nu náà àwọn máa mi mo láìkì ọmọ yìí kí ló dé ibi tí n bá fi sí ni máa gbó náà àwọn máa mi ìláìkì ọmọ yìí kí ló dé kìí gbọ́rọ̀ sí lẹ́nu àánú àwọn tí ń darí wa yìí mo láìkì lágbájá kí ló dé kì í sàsọ̀bàjẹ́ ìláìkì lágbájá kí ló dé mo ń sàsọ̀bàjẹ́ mo hétí lágbájá yìí kí ló dé ọ̀làhùn mo láìkì lágbájá yìí kí ló dé ọ̀yàwó nínú àwọn ẹlẹ́tọ́rọ̀ àwa yìí mo láìkì lágbájá yìí kí ló dé níta bá gbà ní mọ́ fún wa kì í fi pé èèyàn sàbí èèyàn láìkì ṣe ìláìkì lágbájá kí ló dé ó máa capitalize lórí pé ìmísàlọ̀gá yìí bí gbogbo ayé bá sì lù fàtìlọ́pàdé ọlọ́run kò sí kankan míì kò sí kẹta either you like it or you hate it orí súnà ọlọ́run olórí ilẹ̀ is a is is a law of nature law of nature ni súnà tó láàyè wàlá ń tajílá lè súnà ti là ìtàwílá wàlá ń tajílá lè súnà ti là ìtàwódé ọlọ́run gbogbo àwọn tá a sọ ìsúnà tó láàyè ìṣe ọlọ́run ló ní wọ́lá ń ta ìjìdá ní sóòlù ọ̀yẹ́ barakallahu fi ṣùnà tó láàyè ó ní iṣẹ́ ọlọ́run kọ́díkọ́dá ti ní kọ́búlù ti wà bẹ́ẹ̀ ti pẹ́ wọ́lá ń ta ìjìdá ní sóòlù náà ti láàyè tàwílà wọ́lá ń ta ìjìdá ní sóòlù náà ti láàyè tàwílà wọ́lá ní sunnatullah gbogbo ń ta wí law of nature ni kọ́díkọ́lá tí mi ń kọ́ búlù ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ wà látàjìlá lè sùnà ti la ìtàbùdí látàjìlá lè sùnà ti la ìtàbùdí là kò sí tó lè yí padà. so nǹkan méjì tí gbèsè ayé yóò máa dúró lórí náà ni pé mo fẹ́ ìfẹ́ mo láìkì ẹ̀bà kí ló dé màá ti jẹ́ báyìí mo lè má ronú pé ń jẹun bá títí lè sùn mo ètì ẹ̀bà kí ló dé tí bá jẹ́ ìmá gún mi nú mo láìkì mẹ́mẹ́ tí bá jẹ́ mo máa wà dáadáa yìí láìkì ẹ̀ tí bá jẹ́ mo máa fọ́ yìí gbogbo olóṣù mẹ́tò láì gbogbo ta wí ìṣẹ́ ọlọ́run lórí ilẹ̀ kọ́díkọ́lá tí mi ń kọ́ búlù wo ti wà bẹ́ẹ̀ ti pẹ́ wà látàjìdá ní ṣòwòrán ti la ìtàkùdé la. ẹ wá lè rí kẹ̀kẹ́ tá a fi rọ́pò bọ́lọ̀ wọn bá ṣe kọ̀ǹsẹ́ǹtì pé kí nǹkan máa jẹ kò sí tẹ́ bẹ́ẹ̀ fi rọ́pò rẹ̀ alibarawo àti wàláwù yìí òun náà ni ọ wà ajá wà pẹ̀lú ọlọ́run òun náà ni ó mú àwọn ẹ̀tẹ́ jìnà sọ́lọ́ wà jìnà sọ́lọ́ alibarawo kéèyàn fún ẹni nǹkan ní total concentration total interest alibarawo iná ní kálukú ó fi wá jọ́jú pé bóun mo ṣe wà lọ́wọ́ wà wọ́n rọ̀ bí kánà àfa àgbàlẹ̀ lè pé ẹ dákun àfa ó ní gbogbo nǹkan lèèyàn máa ń ṣe test lé lórí pregnancy test clinical test hiv test kódà proficiency test ní yunifásitì àbí bó lè ṣe ní test bó lọ́lọ́run ṣe wà pẹ̀lú òun bó lọ́lọ́run fẹ́ tó sẹ́yìn lè test àfa sẹ́yìn lè test ẹ dákun kí ni èyí ò fi measure rẹ o àfa ni ọ̀ wò bí wọ́n ṣe wà sọ́lọ́run tọ́ba bí ti mọ bí wọ́n ṣe wà sọ́lọ́run àwọn ẹ̀kọ́ lè mọ bọ́lọ́ ṣe wà sí ọ so albarawa ti wà likeness and hatred òun náà láàfin bá ọlọ́run àtàlẹ́bí lò àwọn àwọn òpé bóò ni a pè àà ẹni tó bá fẹ́ ni ẹni tá a fẹ́ kí là máa ṣe a pè ní tó bá fẹ́ là máa ṣe a mọ láìkì lágbájá ẹ ti máa rí mọ láìkì mọ àmọ́ tí ọ̀fẹ́ mọ ọmọ tí ọ̀fẹ́ mọ ọmọ tí ọ̀fẹ́ mọ wọn ń ṣe ń tọ́fẹ́ mọ ń fi tí ọ̀fẹ́ lẹ̀ mo láìkì ẹni wà bí láìkì ẹ lóòótọ́ ẹni tí mo láìkì mo hàn pé kì í gbóòórùn sìgá èmi sì máa mu sìgá mo wá fẹ́ máa wà pẹ̀lú ẹ̀ tọ́ ẹ pé mo láìkì ẹ lóòótọ́ yín ṣe kí ni o yín fi sìgá lẹ̀ wọ́n bá ọ̀rẹ́ wa òun mu sìgá mọ́ni pé ah, ìyàwó mi ò rí fẹ́ gbóhùn so bàrá mi kéèyàn ó kéèyàn ó sọ̀bímìtì ara rẹ̀ fún nǹkan tó fẹ́ aluwaláwùnú aluwaláwùnú kéèyàn ó sọ̀bímìtì ara rẹ̀ fún nǹkan tó fẹ́ alibara ò ní pé kéèyàn ó máa ṣe nǹkan tí nǹkan téèyàn ẹ̀ ti kéèyàn ó jìnà sí gbogbo kálukú adáwà ò pé ọlọ́wọ́ aṣọ ayà kan fánibí ní Kùránì pé in kuntum tuhibbuna Allah tá a bá bí alẹ́ gbogbo wa bá ṣe wà ìsáfẹ́ràn ọlọ́wà bíi sáà fẹ́ràn ọlọ́run gbogbo wa fẹ́ràn ọlọ́run àbí èmi láìkẹ́ ọlọ́run o ẹ̀yin náà nǹkan gbogbo wa náà láìkẹ́ ọlọ́run àyà èsì wa wá fanu kura ni pé nǹkan tó ń tu ìbú náà lọ wọ́n á yẹ kó tọ́lẹ̀ fẹ́ràn ọlọ́run fàtàbí òun ni ẹ̀tọ́ ní tàbí bá wí. síbẹ̀ fẹ́ràn ọlọ́run lẹ́sà wí tábà fi kálukú lè pé nítorí ṣe ìtorí kí ló dà ah, torí àfẹ́ràn ọlọ́run náà ni ẹ̀fẹ́ràn ọlọ́run fàtàbí òun ni ẹ̀tọ́ ní tàbí bá wí lókù torí kí ni ẹ̀ńtọ́lọ́run sí inú. olófin kan ó sì qualify ẹ̀ ní tó mú wa tá a bá fi sọ yí pé lágbájá báyìí òun la fà kalẹ̀ kọ́mọjó lórí wa yọ máa pa wá láti àásìmọ̀ tẹ̀lé ẹnjìnìá sì bá kéde ní bí oṣù mẹ́ta sẹ́yìn nìsí kò tó bẹ́ẹ̀ kọ́ sọ wípé ẹnìkan kan gbọ́dọ̀ jáde láago méje àápè torí ni àápè torí ni ṣùgbọ́n jọ kálukú ti fún ní wà láwù báyìí ṣe wà láwù ní kálukú fún un gbà máa kọ̀ǹtúrò wa afẹ́ ọ ní ti jẹ́ wà láwù ni afẹ́ ọ níjọ́ kálukú ti fún wà láwù ṣé wàá kúrò àbúrò ìṣọ́wọ́ sọ pé òun fẹ́ máa ṣe environmental tó ní Tuesdays pé Tuesday ni òun ànáǹsì pé ká máa fi jókòó lé ká máa fi tún lè ṣe tún ṣọ́ọ̀bù wa tún gbogbo nǹkan ṣe o kí láá ṣèjọba á ni torí kíni àti kúlí wà ebe àzọ bá fẹ́ ebe ẹni pé làwọn náà fi bẹ̀bẹ̀ fún fẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ àwọn tẹ́wọ́ pé ẹ fún ẹ fún ọ ẹ bí ẹ ṣe máa ṣe bí ìdèdèrè fún wa lásìkò tí a bá nídi ìfẹ́ wa o which is pé ìfẹ́ lágbára gan ìfẹ́ lágbára gan ọlọ́wà ìfẹ́ lágbára torí pé ẹ wo bí ẹ ṣe máa ṣe ntí wo ibi wo lọ tẹ́lẹ̀ wọ́n máa lọ wọ́n máa bá wa wọ́n máa bá wa tálíkà wọ́n máa bá àfàrà kíra wọ́n lè máa bá àjàgbà lórí títì wọ́n lè bá wọ́n lè wọlé oúnjẹ tí àkọ́kọ́ wọlé ẹjọ́ bẹ́ẹ̀ gómìnà mi ẹjọ́ gbẹ yóò kú máa bá bu àmàlà kọ́ máa jọ jẹ́ bí bàbá adélábù ṣe máa ṣe ń jọ bàbá adélábù àgbà ni òpè gẹlẹ mẹ́sì gẹ́gẹ́ so àwọn òpè ẹni mọ̀ ẹni mọ̀ èèyàn gidi mọ̀ ni o ó ń kọjá lé orí àti ntàkà sí bá yí àkà padà wáyé ah, eléyìí mẹ́wàá hàn bú o torí kí ni wọ́n fẹ́ gba ìfẹ́ wọ́n fẹ́ gba wàláwù wa tábàtí wọ́n fún yẹn ní wàláwù tá a sọ pé a fẹ́rẹ̀ èèyàn in tí ó máa ṣó ìfẹ́ nì ní ká máa ṣe tí ẹni nífẹ́ tábàtí ṣe ń tẹ́ni nífẹ́ a jẹ́ pé a fẹ́ràn lóòótọ́ wọn pé ah, ọmọ yìí ah, ọmọ kéwù gidi ni o lóde ọmọ ọmọ ń tàfà rẹ̀ ọmọ ń tàfà rẹ̀ kù lójú lẹ́yìn ọmọ ní irú ọmọ báyìí fàfà rẹ̀ ní wàhálà ṣùgbọ́n gbogbo tó wá jẹ́ wípé ìntẹ́ èèyàn fẹ́ ìtọ́gà rẹ̀ fẹ́ ọ̀tọ̀ ní opposite ìtọ́gà rẹ̀ fẹ́ ní ṣe èyí ò fún ọ̀gá rẹ̀ oníwàhálà bàrá wùlò fún pé mo hate ẹ̀ so gbogbo ìgbà tó wá jẹ́ wípé a bá ti ń ṣe òdì nǹkan tí ọlọ́run ọba sọ pé ló ń fẹ́ kí là ń fún mo bàrá à ń sọ fún àfẹ́ lọ́nu àti tọ́lẹ́ pé wà láwùtá bá fọ́lọ́ nípa pé ìtọ́lọ́ ń lòun fẹ́ tó ìtìrán èyàn sí wa pé ẹni tí mo sọ pé ẹ máa ṣe ní tó bá ní rẹ ṣe ní tẹ́ bá ti ṣe kọ́lá ọlọ́run bá sọ wípé ẹ fẹ́ràn ànẹ́bì tó bá fẹ́ràn ànẹ́bì tó ní ìfẹ́ràn ọlọ́run ànẹ́bì mọ̀ fẹ́ràn ọlọ́run ló ti tẹ̀ lọ́rùn torí pé ní tó bá mọ̀ tó fi fẹ́ràn ànẹ́bì rẹ̀ o ti fẹ́ràn ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ní kò lè pọ̀ síbù kéèyàn sọ fún fẹ́ràn òun ọlọ́run kọ́ wá lóun fẹ́ràn ànábì ọlọ́run lòun ní gba ìfẹ́ rẹ̀ mọ́ àwọn afá wa mú ọ̀rọ̀ wá wá ní ọ̀dà ká fi wé pé iṣu àti yán tí wọ́n bá gbé iṣu kalẹ̀ báyìí tí wọ́n gbé yán kalẹ̀ tí wọ́n fi gún tí wọ́n wá ní jẹ kánú méjèèjì kó sì dá sí kó ti jẹ méjèèjì ìfẹ́ ànábì tí bá ti fẹ́ ànábì ìbí ìdèyàn mú yẹn nù ó ti jẹ iṣu bàtí bá ti mú ọlọ́run nìkan iṣu lọ́jẹun kò jẹ ọlọ́run á ẹni tó bá ti kó pé ó ti fẹ́ ọlọ́run torí pé gbogbo ń ń pèpè sí ibi ìfẹ́ so àwa náà látòun lọ jẹ pé àti wàhálà wa alùwàláwù mi ìfẹ́ mi ta ni mo fún alùbárà mi mo kórìíra kan ìta ni mo fún ta ni mo kórìíra ọlọ́wà sọ wípé ẹ máa tẹ̀lé sọ ọlọ́wọ́ ìṣẹ́lìbù tọ̀gùt wọ́n wá ní àtọ̀wàgìt àtọ̀wàgùt àtọ̀wàgìtù kúlù máa yóò bá dùn ní gèrìlà ọlọ́run ní ẹ̀sìn ọlọ́run vegetable tọ̀gùt wọ́n wá ní kí ní jẹ́ tọ̀gùt wọ́n wá ní compound noun ní collective noun ní tọ̀gùt wọ́n á rí kí ní jẹ́ bẹ̀ wọ́n ní kúlù máa yù bá dùn mí géèrè la gbogbo tí a bá ti ń sìn tó yàtọ̀ sọ́rọ̀ ní tọ̀gùt a jẹ́ pé méjì náà ni ìṣèpín sí ìbádàtúllah wa ìbádàtú tọ̀wàgìt ṣéṣe náà àti ṣéṣe tọ̀wàgìt kí wọ́n á ní jẹ́ tọ̀wàgìt kúlù máa yù bá dùn mí géèrè la gbogbo tí a bá ti máa sìn tó bá ti yàtọ̀ sọ́rọ̀ ọ̀ndà kí ló fọ́ọ̀lù sí o so awa wà wò wàláwùwà bàráwùwà so a gbọ́dọ̀ fún ọlọ́run ní wàláwù ká gbogbo tó bá yàtọ̀ sọ́lọ́ ní o bàrá tẹ́ bá ti lọ fọ́lọ̀ ní bàráwù a jẹ́ pé ta lè yẹ fún wàláwù yẹn o ṣàìtọ́n now tó a jẹ́ gbogbo wá wá pé a fẹ́ ṣe a fẹ́ o ọlọ́run fẹ́ fún <laughs> ẹni tó bá fẹ́ fọ́lọ̀ ní wà láwù rẹ̀ o kí ni yóò máa ṣe o tẹ́ bá ti fẹ́ fọ́lọ̀ ní wà láwù rẹ̀ kọ́tẹ̀ lánàá lórí ọ̀rọ̀ obìnrin rẹ̀ kọ́tẹ̀ lánàá bí lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ kọ́tẹ̀ lánàá bí lórí ọ̀rọ̀ àlàáfíà rẹ̀ kọ́tẹ̀ lánàá bí lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ rẹ̀ kọ́tẹ̀ lánàá bí lórí ọ̀rọ̀ ìlú rẹ̀ kọ́tẹ̀ lánàá bí lórí ọ̀rọ̀ ẹbí rẹ̀ kọ́tẹ̀ lánàá bí lórí ọ̀rọ̀ ọjọ́ lórí ọ̀rọ̀ àdúgbò lórí ọ̀rọ̀ gbogbo nǹkan kó ṣe kí ni kọ́tẹ̀ lánàá bí tábàtí wọ́n tẹ̀ ní ṣé gbogbo ń tá wá sọ iná ẹ̀ la wá lè rí bá a mi á wà ní bẹ́ẹ̀ kò sí ìkẹ́kẹ́ láyé tó mọ́ life well tí ò sí good example fún látọ̀dọ̀ àrẹ́bí ìlọ́pàá ayà méjì kan ní Qur'an ọlọ́mọkà wá wípé ọlọ́mọkà wá wípé ọlọ́run ọba sọ wípé làkọ̀dí káánà lákùn pàtàkì làkọ̀dí káánà lákùn fi him uswatun ní hasanatun ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run lápapọ̀ wọ́n jẹ́ 124,000 làkọ̀dí káánà lákùn fi him uswatun ní hasanatun bẹ́ẹ̀ ṣe lè sáyé ń bẹ fún yín lára gbogbo wọn ayàkan bẹ́ẹ̀ inú ayà mi ọlọ́wọ́ ni làkọ̀dí káánà lákùn fi rasúlì láyé uswatun ní hasanatun لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا. ọlọ́run ní ọwọ́ ajá nẹ́bì tó yọ lọ́sọ̀ ó exempt ẹ̀ sẹ́kù gbogbo ọkọ̀ lẹ́tí lè ó sọ pé bá a ṣe ní sáyé ń bẹ fún wa example bá a ṣe ṣe ayé tàbí ní sori ibú ń bẹ fún wa lára gbogbo wọn ó tún wá exempt ànẹ́bì ó tún wá dáadáa sọ pé Muhammad yìí bẹ́ẹ̀ ṣe ṣayé tán ń bẹ fún lára rẹ̀ àwọn wá ní kí exemption nígbà tó lọ́wọ́ bá ti dákọ̀ gbogbo àwọn ànẹ́bí ọlọ́lá papọ̀ bíi kéèyàn sọ yí pé ẹ wò ẹ tó wá fẹ́ sọ yé kọ́ máa lọ bá wọn tí ń kírun ní mọ́sáàsì ràmọ́tò lára sẹ́ pé gbogbo alápapọ̀ nu bàbá tó wá sọ yí pé ẹ tó wá o kọ́mọ́ lọ́dọ̀ kálukú báyìí ọlọ́wọ́ sì gbogbo abẹ́ẹ̀ àwọn bàbá méjì tí mo mọ orúkọ wọn ló lé o gbogbo apátápátá bàbá wa ọ̀padàrí ọ̀padàrí hàn kéèyàn sọ pé lápapọ̀ torí iṣẹ́ ní Islam ó ní ìyàsọyé gan ni o ó complex Islam complex ó complex kọjá intanet pé ní sí àwọn àfa ìkómọ eh, eh, yìgì gbogbo àwọn yẹn secondary ni o islam ó complex gan èyí gbọ́dọ̀ máa ń pẹ̀ kẹ́nìkan sọ fún wa ní ìsìn pé tẹ́fà ẹ̀ tó bá fẹ́ sórí ilé o gbogbo àwọn jẹ́mọ́ ẹ̀ tẹ́ ń kírun nílò àbútú láìsẹ́ mọ́sí yẹn ẹ máa lọ́dọ̀ wọn sàpàtàpà pé anybody tó bá nínú wa ló lè lọ́ọ́ bá yóò sórí rẹ̀ ẹ bá lẹ́sọ ní inú yìí o kí ló wá fa exemption yẹn kí náà nígbà yẹ pé connectively ọ wà pẹ̀lú jama làmọ́tòlá ńlọ́sẹ̀ nínú ayà rẹ̀ méjèèjì rẹ̀ ọlọ́run sọ lápapọ̀ pé ẹ tẹ́ ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti sáyé tẹ́ ẹ ti soríire ẹ wo gbogbo àwọn àdẹ́bí ọlọ́run lápapọ̀ bẹ́ẹ̀ sì pọ̀ tóun ibrahimu nuhu yaya zakariya eh, iliyasu eh, adam nuhu eh, zulukifuli gbogbo wọn wọ́n pọ̀ ọlọ́tọ̀ wa exempt anabi ọwọ́ àdìmọ́ sẹ́rà anabi muhammadu bẹ́ẹ̀ sì ṣayé táyé bẹ́ẹ̀ lára rẹ̀ pé àwọn àfà wọ́n wá ní ọya ẹjẹ́ àwò kí ló fa exemption yẹn wọ́n wá ní ọya wọ́n wá jókòó tì wọ́n wá bẹ̀rẹ̀ experiment wọ́n wá ní hmm, gbogbo àwọn ànẹ́bí ọlọ́run lóòótọ́ alẹ́ rẹ́pọ̀ bá sì ṣayé lọ́dọ̀ wọn ṣùgbọ́n gbogbo kálukú àwọn ànẹ́bí ọlọ́run òun ni wọ́n ní hadu ní wọ́n ní májì ibi tí a lè rí dé lára wọn ànẹ́bí nìkan lálẹ́ rí gbogbo nǹkan kan tí ò sí tọ́ yọlẹ̀ fún wa lára rẹ̀ báyìí sáyé wọ́n wá yọlẹ̀ ẹja parí ẹ̀ ká yanjú ẹ̀ fáwọn èèyàn kọ́mọ́dà bẹ́ẹ̀ pé à ń pa ànábì jù nítorí pọ́jà ànábì wa ni wọ́n wá ní ẹja mú àwọn ànábì méjì tọ́ àkàn kó tó kàn nẹ́bí Muhammad táwọn náà wà ní àwọn ànábì ọlọ́run tó lọ sọ lápapọ̀ pa alẹ́ kẹ́kọ̀ọ́ báyìí sáyé lọ́dọ̀ wọn ẹja Musa ẹ wá já mọ̀wẹ̀ kọ́ta ní kọ́lọ́dọ̀ Musa ànábì ọlọ́run bẹ́ẹ̀ ni àbí tí ó dàrú àbí kọ́dà ara wùlú yá zimi ni ara wọn di most ambitious prophet ni alebi musa adekẹ́kọ̀ọ́ bó ṣe ṣe ìgbà kékeré tó ṣe dá adekẹ́kọ̀ọ́ rẹ̀ lára rẹ̀ títí títí títí títí títí ìgbà tó lọ sáàbù ọ̀ndà èèyàn padà ní bóyá ṣe adekẹ́kọ̀ọ́ rẹ̀ lára rẹ̀ tó fi wá dẹni tó gba táǹkì tọ́gà rẹ̀ fi yasẹ́ fún ọdún mẹ́wàá lórí lọ́dọ̀ anabi shuaibu tí ò mistake alikẹ́kọ̀ọ́ lára rẹ̀ bí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pẹ̀lú ìyàwó èèyàn àti property èèyàn ó ń bọ̀ nígbà tó kúrò ní mẹ̀díyánà tó ń lọ mísírà padà pé èèyàn ń padà sí ìlú rẹ̀ tó fẹ́ relocate òun àti ìyàwó ẹ̀ sọ̀fúráwù wọ́n ń lọ ilẹ̀ òtútù mú wọ́n ene anẹsùn náírà mo ń kíyèsí iná kan lọ́ọ̀kan láàbì àti ikúnmi ni àbí lọ fọnà wá àwọn ajíjú alánà rí ìwúdá àbí tí ń bá mo Egypt tá lọ padà fún akẹ́kọ̀ọ́ débẹ̀ pé àṣẹ tí fámìlì bá nídìí ọkọ sọ fáwọn ìyàwó pé ẹjẹ́ mi ọ̀dà àmúlọ ni akẹ́kọ̀ọ́ débẹ̀ lára musa ọlọ́sìn sọ fún wa pé ń bẹ fún wọn ń bẹ fún wa lára àwọn ànábì ọlọ́ lápapọ̀ ẹ̀kọ́ bá ṣe ṣayé àwọn akẹ́kọ̀ọ́ bí musa ṣe ló kékeré rẹ̀ ó lò dá akẹ́kọ̀ọ́ rẹ̀ lára rẹ̀ akẹ́kọ̀ọ́ bí musa ṣe padà di ẹni tó sáàbù ọ̀ndẹ́ èèyàn béèyàn ṣe máa ṣe téèyàn bá wà lọ́ndà sábìsì ẹ̀dùn kan akẹ́kọ̀ọ́ rẹ̀ lára rẹ̀ akẹ́kọ̀ọ́ débi bí wọ́n ṣe yasẹ́ fún musa akẹ́kọ̀ọ́ débi musa ṣe fẹ́yàwó akẹ́kọ̀ọ́ débi ìgbà tí wọ́n lọ tí wàhálà dé tí wọ́n wà in state of dilemma bí ọkọ ṣe gbọdọ̀ ṣe kéde pé kẹ́nìkan kẹlẹ̀kùn ló ń gbogbogbogbogbò ẹ sílẹ̀kùn ta ni àwọn èlé ní ramẹ pé sílẹ̀kùn ìwọ lára sí. akẹ́kọ̀ọ́ débẹ̀ lára Musa ṣùgbọ́n gbà tí Musa wá débi pé omukùsù ẹ̀yẹ bíbi ẹ̀dúró síbi ìní adésù náírà mò ń ké sí iná kan náà kan láàyè adigun mi ní alùpàdà sí ìrìn wọn fẹ́ lọ fẹ́ náà wákẹ́ ìyá náà torí òtútù mú yín ó túmọ̀ náà ó wá pàtí ẹ̀ mọ́ra ó fẹ́ lọ fọnáwá fúyàwó sẹ́rí báyìí ìwọ tó ká sọ kó lára ìyàwó rẹ̀ ó túmọ̀ túmọ̀ ìyàwó wá gbàtọ̀ ara ìyàwó ọ̀dàbọ̀ra ọwá sí ìyàwó rẹ̀ ó nígbà tó wá débẹ̀ núdíyà láti bẹ̀ ló ti gbaṣẹ́ kò sí ọ̀rọ̀ kankan tó sọ fún abí Musa ṣe padà wá báyàwó rẹ̀ wọ̀ àti tó ṣẹlẹ̀ só ẹ̀kọ́ bí Musa ṣe padà sọ́dọ̀ ìyàwó àríkọ́lá rẹ̀ ẹ̀kọ́ bí èèyàn ṣe lè tọ́ ọmọ àríkọ́lá Musa torí ẹ̀yìn tọ̀ sọ fún wa pé ọ̀tọ̀ ọmọ kankan ká rí bó ṣe tọ́ ẹjá fi Musa lẹ̀ ẹjá bọ́ sọ́dọ̀ ànábì Isa tó nẹ́ẹ̀sì sí ànábì wa Muhammad akẹ́kọ̀ọ́ lára ànábì Isa Jesus Christ thirty three years ló lò láyé akẹ́kọ̀ọ́ bó ṣe ṣe kékeré ó ṣe dáadáa akẹ́kọ̀ọ́ bó ṣe ṣe pẹ̀lú àwọn èèyàn akẹ́kọ̀ọ́ pé he doesn't he did not pay evil with evil akẹ́kọ̀ọ́ rẹ̀ lára rẹ̀ títí títí ṣùgbọ́n ibi tẹ́kọ̀ kún sí lára nẹ́bí yìí sáni fún wa kò fẹ́yàwó so àlè lẹ́kọ̀ọ́ bá ṣe ṣe pẹ̀lú ìyàwó lára rẹ̀ ẹni tí ọ̀fẹ́yàwó ni ó bímọ àlè kẹ́kọ̀ọ́ bá ṣe ṣe pẹ̀lú ọmọ lára rẹ̀ ẹ filẹ̀ ilé ọ̀bí ní lọ́lọ́run fi pápọ̀ pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ẹ mú ẹ̀kọ́ kí lára wọn ẹ sá kí kélekèlé ṣùgbọ́n gbogbo ẹ̀ completely ń bẹ lára Muhammadu torí ẹ̀ láàfin nídìí àwọn ànẹ́bí ọlọ́run yòókù máa nídìí wọn ìtààmù ẹ̀sà kélekèlé kí lára wọn gbogbo ẹ̀gẹ́ wù lẹ́ ń bẹ lára ànábìwá Muhammad lọ́lọ́run wá tún wá mú àyà mí wà nígbò tí gbé wá sákèsì pé àwọn ànábì ọlọ́run tó ti kọjá lọ gbogbo pátá ilé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì sáyé kọ́ lára wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ ọ padà papọ̀ sára Muhammad lápájú káàní lakùn bí rasúlì ńlá yìí kò sí wàá tó ní afárẹ́ tó hàn nígbà kan ẹ̀yà nínú lọ́wọ́ àwọn ìyàwó mọ̀lẹ́ kékeré àmọ́ arikọ́lá rẹ̀ èèyàn tó ṣe kékeré rẹ̀ dáadáa débi pé wọ́n sì sọ lóko tẹ́bí ọ̀sán àmínú ẹni tó ṣe é fọkàntán níbi tó wà tó wà trustworthy dé ó kọ́ rẹ̀ ṣe àmínú àwọn èèyàn ni wọ́n fún nickname ni mo wá pé Muhammad mo wá pè ní àmínú ẹni tó ṣe é fọkàntán ẹni tó yẹ pé kì í jàǹbá èèyàn akẹ́kọ̀ọ́ rẹ̀ lára nẹ́bì akẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe ń ṣe kékeré lára nẹ́bì atúnkẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe lè jẹ́ ọmọ òrukàn tí ò ní bẹ̀rẹ̀ ń bá kí akẹ́kọ̀ọ́ tó sì soríire tí wọ́n bá sáré ẹni tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọ̀gbọ́n bàbá àti ìyá rẹ̀ wọn ò rí tán bàbá àti ìyá ọ̀rọ̀ rẹ̀ bí tọ́tà lẹ́bí wàá jẹ́ gbogbo tó jẹ́ yìí akẹ́kọ̀ọ́ lára lẹ́bí atúnpadà kẹ́kọ̀ọ́ lára lẹ́bí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ ọmọ ọ̀dọ̀ sèṣibọ́ì anẹ́bí jẹ́ sèṣibọ́ì lábẹ́ obìnrin kò sì ṣiṣẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ a tó akẹ́kọ̀ọ́ pé ìgbà tí èèyàn bá jẹ́ sales boy àbọ̀ wà lọ́dà sábìsì béèyàn tó wá ṣe lè padà tó di ọ̀gá ní the same company tí ó sì tún ní ṣiṣẹ́ náà adébí sáàpù lọ́dà kàdíjà tó ń jẹ́ sales boy ó sì wá padà wá di dàírẹ́kítọ̀ gbogbo company kàdíjà àwọn tí wọ́n sì ń bá ṣe wọ́n rí pé ṣe èèyàn yàtọ̀ ńgbà tó ń bẹ lọ́rùn bó ṣe ń ṣe náà nígbà tó tún dọ̀gá tó yẹ kó máa wò pé tànánù àbí tí ọ̀bẹ dáa ẹ ẹ rò pé bíi tààrẹ tí mo jẹ́ ṣe boy no bó ṣe jẹ́ ní bó ṣe ń ṣe gbà tó wà ní ṣe boy náà ní ṣe gbà tó tún di director of the company akẹ́kọ̀ọ́ ìlara lẹ́bi atúnkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe lè practice monogamy monogamy la lẹ́bi practice for twenty five years ǹdàtà lẹ́bi fẹ́ ṣàdíyà monogamy ni ló practice for twenty five years kò fẹ́ obìnrin ilé àgbàtà lè yá kú lẹ́yìn atúnkẹ́kọ̀ọ́ bí a ṣe lè jẹ́ polygamisti olóbìnrin púpọ̀ tí ó sì ní torí ẹ̀dá lérú láàánẹ́lì akẹ́kọ̀ọ́ bá a ṣe lè tọ́mọ ọkùnrin akẹ́kọ̀ọ́ bá a ṣe lè tọ́mọ obìnrin akẹ́kọ̀ọ́ bí èsè lè já darí lára nẹ́bì nígbàtà nẹ́bì jẹ́ àdarí tí ọlọ́run bá fún níṣẹ́ ó náà ní dókítà àgbà ó ní pòfẹ́sọ́ àgbà ó ní adájọ́ àgbà ó ní mọ́mú àgbà ó ní báyìí àgbà ó sì kó gbogbo ẹ̀ ó sì rí ṣe akẹ́kọ̀ọ́ rẹ̀ lára nẹ́bì atúnkẹ́kọ̀ọ́ dé béèyàn ṣe lè bá ẹni tó bá ní ṣe dáadáa ṣe lára nẹ́bì atúnkẹ́kọ̀ọ́ béèyàn ṣe lè bá ẹni tí ọ̀bá ní ṣe dáadáa látara nẹ́bì ẹwọ́n tó tà nẹ́bì kú ọ mọ́ta ó kú ọ pẹ̀lú pé wọ́n fúnlẹ̀ mọ́ wọ́n fa yéṣu wọ́n dààmú ẹ̀ ọlọ́wọ́ padà wá gba mọ́ta kọ́ padà wá ní kọ́sítọ́jì ẹni mọ́ta gbogbo àwọn tí wọ́n wá fara ní níjọ́sí kọ̀ wá mọ̀ wá wípé ẹ̀nà gbé wọn wá ẹ̀fọ́ òwú ẹ̀ ẹ̀tì yìí ẹlù yìí pa ẹ̀rẹ́ ìlẹ́wọ̀n kò sọ bẹ́ẹ̀ wọ́n wá pé ee Muhammadu ìjọba ti padà dọ́wọ́ ẹ̀ bó láwọn àṣẹ ó ní kò sí bá ṣe ṣe kaka ju pé à ní fi bí sẹ́bí títí títí títí títí títí anẹ́bí fi wá kú kó sí ń ta anẹ́bí wá sèlú anẹ́bí sẹ́bẹ́ anẹ́bí sẹ́bẹ́ tí mo sọ kékeré pé sẹ́bẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin sẹ́bẹ́ kí ni mo wí àwùjọ anabi bá mùsùlùmí ṣe anabi bá kèfèrí ṣe anabi sọlọlọ sọlọ ọsẹ bí ọsẹ nulẹ ọsẹ ta àṣẹlẹ anabi tí sẹlẹ tí sẹta ọlọwà nílà pàdé ká nílà kùn ún ìlà sóde ìlà rẹ síwá kan ní àṣàlẹ kan ìtúlọ wà ní ọmọ ìyá àfihàn wà lára lọ. sọ wà àlùbárà wù wá lọ ìṣàlàjọ ẹjọ àwa gbogbo ọ̀nà tó pẹ̀ka sí táfi wá mọ àwọn kíní tó ẹ̀sìn sí àwọn kíní bẹ̀sìn jẹ́ ìsìláhátù díìrì àti ìnáwákìlù díìrì in tó lè bá ìsìláàmù jẹ́ tẹ́yìn orò pé mùsùlùmí lóun tí èsì ṣe mùsùlùmí mọ́ tí ọkàn máa jẹ́ mùsùlùmí àìlè látara láti ọ́ndà àlùbáráwù àlùwàláwù àlùbáráwù náà láti ọlọ́dà àkọ́kọ́ gbàdúrà wa ó bí ọkọ̀ tọ̀ ọ̀nà tá